wọ́n jáde fi àṣẹ camouflage wọ́n ti padà lábẹ́lẹ̀ wọ́n á ti lọ máa bìdì wọ́n á lọ máa bìdì pẹ̀lú ìyá yẹn láti lọ máa bẹ́ẹ̀ táwọn máa fún lówó wọ́n abẹ́lẹ̀ nìyẹn wà ní ìsìn ẹni bọ̀dọ̀ nímọ̀ yẹn bọ̀tán bá dẹ̀ rí i pé ọ̀fà kan ti wà táwọn yẹn fẹ́ ṣe fún ìyá yẹn nísìn tó lè mú kó wọ́n dá wọn lómọ̀ wọ́n wà láti blọ́ọ̀kì yẹn pé tí o bá ti sí ọ̀fà yẹn ẹni táwọn bá fi bẹ̀ lábẹ́lẹ̀ woman o yaya yìí tó ibi àwọn. Mr Kunle Mr Kunle jẹ́ correct yín ní ní nǹkan tẹ̀sán sìn ẹ má jẹ́ kó look like bíi pé bóyá ọ̀fà ni ṣé ọ̀fà ni ṣá àbí wọ́n kàn fẹ́ help ó ń ṣe ọ̀fà ẹ má sọ statement yẹn ó mọ tàbí pé ẹ fẹ́ ra wọn ni ṣé àmúbìdì fún ọ kàrímọ́ ti sọ lánàá láti save ẹ láti save woman ẹni nínú bọ́ndé tó wọ́n ní bí sọ. pé mama is not go ìyá Mohbad is not going back to Wunmi anymore ó ti sọ lánàá kó tó di pé Karimo from our own show to Bukky Jesse show yesterday ìyá Mohbad ò padà sọ́dọ̀ wọn mọ́ then number two kò kí ń ṣe ọ́fà o kò kí ń ṣe ọ́fà mr kunle kò kí ń ṣe ọ́fà. so ẹ mọ kó má dàbí pé bóyá à ń tàkà owó à ń tàkà owó mo ṣe mistake pẹ̀lú mo lo mo ṣe mistake pẹ̀lú wọ́ọ̀dì mo lo yẹn ni nítorí wọ́n lò ní pé láti gbà kó nínú bondage tó wà láti mú kó nínú bondage tó wà ni mo fẹ́ lò so wọ́n dẹ̀ gbé tó bá ti wọ́n fẹ́ mú gbogbo bọ́dẹ̀ yìí exactly kò dẹ̀ sí àwọn tó dẹ̀ sọ pé wúmà yẹn kò tí jìyà tó ọlọ́mọdé àríla burú ẹ tó bá ń gbọ́n sítórì wúmà kan láti amẹ́ríkà gbà yẹn òun àtọkọ ẹ̀ tí wọ́n lọ sí nàìjíríà pẹ̀lú ọmọ ẹ̀ táwọn boko haram tán mú wọn tán dẹ̀ gbébọn sí ìyáálé tán ń bọ́mọ ẹ̀sùn ọmọ yẹn tí ó ti pé eighteen years tán bá sùn lójú ìyá àti bàbá tán tó báyà sọ tó bọ́kọ náà sùn tán tún ṣe ọkùnrin sọ́kùnrin pẹ̀lú ọkọ tán dẹ̀ gbà wọ́n ti wà London pé kò sí tán lè ṣe ni o pé tán bá ṣe wọ́n máa pa wọ́n ni o ìyá yẹn wà London pé tó bá tó bá fọ́ọ̀lù kan bá ní kò ṣe àwọn máa wọ́n máa pa gbọ́dọ̀ pọ̀ mẹ́ ọ́ wọ́n ti fi sí tírẹ́ǹtì lórí kó fọ́ọ̀lù nǹkan tó lórí kó dáǹsì tó nǹkan tí wọ́n ní kó ṣe yẹ ló fi dáǹsì gbogbo ẹ̀ kì í ṣe pé bóyá ó gírídì àbí ojú òkú àbí nǹkan kọ̀ǹdíṣà tó gbé mo máa sọ ọkàn lójú wa gbogbo àtàwà níbí tábà káyàn mọ tábà káyàn mọ stage kan tó pa ẹnìkan lójú wa tààrẹ ni tó pẹ nìyẹn báyìí tó bá mú wa pé tó bá sọ fẹ́ nígbà pé mo pa gbogbo àti bàbá àti yẹ gbogbo fámìlì mo máa pa wọn kò sẹ́ni tó máa sọ̀rọ̀ ní gbogbo wa a máa dákẹ́ níbi kọ́ àdìfẹ́ kan pa fámìlì wa tó dẹ̀ sẹ́tẹ̀ gbẹ́ ni yìí ohun tó lè ṣe ni everybody máa dákẹ́ tán bá bí yín kan pé sẹ́ ta ló ṣe nǹkan báyìí ẹ máa dìnnà ẹ máa lẹ́ẹ̀mọ́ ni o bìkọ́ fí àyẹ̀ máa wà lọ́kàn yín bìkọ́ ẹni yìí ó lágbá láti ṣe nǹkan tó ló fẹ́ ṣe yẹ ṣùgbọ́n àìsàn kó pé mo fẹ́ sọ pé ẹni báyìí ló mo fẹ́ sòótọ́ kọ́ dẹ̀ pàgọ́ fámìlì mi dànù ẹ máa dákẹ́ náà so woman yọ ọ ti gbé bàbá Mohbad gan bàbá Mohbad gan tẹ́lẹ̀ pé gbàtọ́ kọ́kọ́ lọ́jọ́ mẹ́tọ́ kò mọ àwọn tó lè tọ́ka sí straight ni àwọn olójú ẹ̀sán àwọn kan ti fún lọ́wọ́ ọ̀bọ̀ kò lẹ́nu ọ̀rọ̀ ńgbà yẹn gbà tá à ń dẹnu bò ó because kò sẹ́nibọ̀dì lẹ́yìn ẹ̀ everybody ń dẹnu bo ni bàbá yẹn look stupid nítorí kó ní liver ní ìsìtọ́kẹ́ fi balẹ̀ ní ìsìn pé ó wẹ̀yìn báyìí ó ti gbogbo ọmọ nàìjíríà lẹ́yìn ẹ̀ ló fi lẹ́nu ọ̀rọ̀ tí ò bá rí èèyàn lẹ́yìn ẹ̀ bàbá yẹn á ti dáǹsì tó wọn á ti gba á ti gbójú ọwọ́ tipẹ́tipẹ́ bọ̀ tó pọ̀ ti rí èèyàn lẹ́yìn ẹ̀ ní ìsìn pé no mo ti léèyàn lẹ́yìn nǹkan tọ́mọ mi ò ṣe fún mi gan nígbà tó wà láyé gan àwọn èèyàn àwọn ẹni tí ṣe fún mi èmi mò ń dán nìsín èmi mo ti ń gun mọ́tò tí mọ́tò tí mi gùn gbà tọ́mọ mi gan wà láyé ó ti pa àwọn èèyàn wà lọ́rẹ́dì àti gbébùkà lọ́rẹ́dì àti stand fún un lóyún kí bàbá yẹ lójó fi ní àyà pé bàbá yẹ láyà o kò change ọ̀rọ̀ látijọ́ tó ti sọ̀rọ̀ ó rèyàn lẹ́yìn ẹ̀ ni o tí ò bá rèyàn lẹ́yìn ẹ̀ bàbá ti kílẹ̀ sọ àwọn tó ń bà fà lágbára lẹ́kọ̀ọ́ náà bàbá ti àti dorí kodò àti gbà kámú bọ̀ tó pọ́ra àwọn èèyàn lẹ́yìn ẹ̀pẹ́ náà àwọn èèyàn sì dùn lẹ́yìn o àti labroad àti anywhere wọ́n tátàn ni bàbá yẹn fi lẹ́nu ló fi ní liver o ìlú pé bàbá yẹn ló láyà dìbẹ́ o. bí a sọ̀rọ̀ báyìí o Mr. Kunle. ó yá mo ti gbọ́ mo ti gbọ́ ma. yeah um ẹ̀kalẹ̀ everybody o gbogbo ilé ẹ̀kalẹ̀ um Comfy àti gbogbo àwọn tó wà ní under voice mi mo fẹ́ ka bára wa sọ ètò ń jò tọrọ Yorùbá máa ń sọ̀rọ̀ kan o wípé tí bàṣẹ ò bá ṣe kò sí nǹkan tí bàlá fẹ́ lá ọ̀rọ̀ mi mi ò níwà bias mo máa sọ́sọ̀ tí mo máa sọ́sọ̀ sí ni I'll be honest with myself ṣẹrí tí bàṣẹ ò bá ṣe kò sí nǹkan tí bàlá fẹ́ lá tí ọ̀rọ̀ yẹn dálé lórí ni pé a ní ọkàn kan náà àti ọ̀tọ̀ọ̀tọ̀ ni gbogbo wa ní and ó máa dàbí selfishness àbí à ń try láti gapá láwọn kan lórí tí gbogbo wa ta bá sọ pé ẹ jẹ́ ká sùn ká sáré kọrí síbì kan náà lójijì no now kò lè rí bẹ́ẹ̀ yẹn as in kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn ẹ fún àwọn èèyàn ní time ẹ fún wọn ní time láti heal ẹ fún ọ ní time láti understand nǹkan tí ìyá Mohbad ń go through ẹ fún ọ ní time láti mọ̀ pé ah ok woman yìí náà at least eh, tàbá fọwọ́ tún bọ́mọ wí àáfòsè fàmọ́ra ẹ fún àwọn èèyàn ní time yẹn people have been here for eleven months tí wọ́n ti ń ṣe kó lè da ká lè rí justice gbà for good eleven months now àdúrà tó ń gbà àtàwẹ̀ wọn ó ti wá ń gbà àwọn náà máa rí ó yẹ káwọn náà máa rí sìn pé ah gbogbo àdúrà wa ṣé nínú gbogbo àwa tá à ń sáré sọ̀tún sáré sọ́sì yìí ẹ̀sọ̀ èyí tínú yóò bá dùn sí pé tírélà eh, pléènì ló láǹdì sáàrin Wùnmí àti Ìyá Mohbad tínú yóò bá dùn ẹ jáde nọ́mà yìí ó yẹ kí inú wa dùn ni wípé ah ibi ta fẹ́ gbòbì sí obì ti ń lalẹ̀ wù síbẹ̀ o but at the same time we can't force people we, we don't need to rush them ẹ má ẹ ká rush wọn ẹ jẹ́ ká in fact èèyàn míì gan tọ́mọ ẹ bá ṣẹ́ tó bá ṣe sọ pé mi ti fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ for now ẹ ṣèbọ́mọ bíbí inú ẹ ni ìyẹn ò mí ìpín kò ní bá a sọ̀rọ̀ but torí pé a fẹ́ ṣe nǹkan kan fún ìyá Mohbad and we just want everybody to like pew ẹni tí ò bá ti accept ẹjẹ abẹ lọbẹ lórí no now táwọn ò bá dilé mú ibo ni ìyá Mohbad yẹn ń bọ̀ nsìn let's be honest tí a bá dúró fẹ́m pẹ̀lú bàbá Mohbad ìyá Mohbad fẹ́nu ara ẹ̀ sọ pé wọ́n fẹ́ fún jòsí pa ipe gbogbo nǹkan tó ń ṣe fún jòsí tó fẹ́ fún jòsí pa so which means òun náà rí pé wọ́n fún màá yẹn pa pé kó lè sọ̀rọ̀ táwọn ò bá dúró ti jòsí ta bá ti jẹ́ kán fún jòsí pa ní ìgbà yẹn ibo ni a fẹ́ dé sí báyìí ibo ni agbede ibi tá a fẹ́ wà báyìí lénìí ibo ni ìyá Mohbad yẹn fẹ́ dé sí àwọn àwọn tí wọ́n wà nù abiyẹmọ tó sọ pé àwọn abiyẹmọ nísìn tí ìyá Mohbad fẹ́ wá dé sí láàrin ṣé àwọn abiyẹmọ yẹn máa wà báyìí so ẹ jẹ́ ká fún àwọn èèyàn ní time láti heal ẹ jẹ́ ká ní sùúrù fún àwọn èèyàn ẹ jẹ́ ká try láti understand the pain wọn kò easy Mohbad kì í ṣọmọ wa kò ń ṣẹ̀gbọ́n wa kò kì í ṣàbúrò wa most of us are sacrificing time wa for good eleven months láti dúró sórí justice pé ìdájọ́ òdodo la fẹ́ sẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn kan nínú wọn tó wọ́n sọ pé ẹ lágbájá wọn wọn ó ṣe gbádá kojoko deep down inside their mind náà wọ́n sì máa wọ pé tí ò bá ń ṣòun anybody tó ṣàpà fẹ́ tó pa gáàyè a fẹ́ mọ àṣírí and we've been here tó bá sú wa a máa tún try a máa tún rọ́jú a tún máa come back as in a tún máa baṣe máa a tún máa come back so ẹ jẹ́ ká fún àwọn èèyàn ní time kan heal ìyẹn one then two fún àwọn èèyàn fún àwọn tí wọ́n dẹ̀ ń try láti tọ́ fẹ́ heal náà ẹ jọ ẹ jẹ́ a mọ̀ pé tá bá ro dídùn ìfọ̀n a máa họra kọjá egun to be honest ṣé èpè tí ìyá Mohbad ṣe fún aníkaro ni à ń ṣépè fóun àwọn tó ń ṣépè fóun gbádà kan kòdò kan ṣé gbogbo àwọn ọ̀rọ̀ yẹn tó sọ pé àwọn wá jẹ́ ṣé justice of Mohbad ló ń wà yìí gbogbo àwọn ọ̀rọ̀ yẹn mo understand it will be ringing in our brain it will be very painful pé ẹ tiẹ̀ wẹni tá à ń gba gbọ́mọ ẹ̀ bó ṣe ń ṣe wá I understand but at the same time what more do we have I'm talking mo ti padà sọ́dọ̀ àwọn tí ọkàn ò tí rọ o my brothers and sisters what more do we have a ní kí o lè sá ó ti sá a ní kó sọtọ́wọ́ ẹ̀lẹ̀ ó ti sọtọ́wọ́ ẹ̀lẹ̀ what more do we have ẹni tí ẹni tí ó ń ṣe felenge felenge some months ago òun ní báyìí lè ní. now the question fún gbogbo wa ni pé ṣé tí ọlọ́run má jẹ́ ká rí bá ṣe ṣe ń bínú díẹ̀díẹ̀ tá a ṣe sọ pé ẹ ẹ àkòyízì tí nǹkan kan bá ṣe ọ̀tá wúmà yìí báwo la ṣe máa feel we will be able to forgive ourselves and i know nǹkan kan dá mi lójú tún àwọn tí wọ́n wà ní justice for Mohbad nǹkan kan dá mi lójú tó ń jẹ́ sure banker fún mi ni pé àwọn èèyàn tó láàánú ni wá aláàánú mo mọ̀ ẹyọ yẹn dá mi lójú pé aláàánú adẹ̀ ní ìfẹ́ I understand our pain I understand where we, where we are coming from and I understand where we are today but please eh, time the, the time to forgive is yours kò sẹ́ni tó máa gbà lọ́wọ́ yín ẹ take time yín to come around to come together àwọn tó bá sọ pé wọ́n fẹ́ support ìyá Mohbad pé wọ́n fẹ́ help ẹ̀ my advice for you people ni pé ẹ rò dáadáa o ẹ má ẹ kó dà pé ẹ ń ṣẹlẹ̀ ń fowó táká o ẹ má dẹ̀jẹ̀ kó dà ìgbésẹ̀ lẹ fẹ́ ra ìyá Mohbad o ẹ make sure pé tòótọ́ ní ìyá Mohbad nídìí yín o kì í ṣe pé ilẹ̀ ń fọ̀ sára yín sínú life ìyá Mohbad o because ìyẹn ló máa dùn ìyẹn ó máa dùn yàn jù wípé ẹ wo ẹni tá a fẹ́ràn lọ́wọ́ ẹ wo nǹkan tó ṣe fún wa so i believe pé kó lè dá ní gbogbo wa ń ṣe kò dẹ̀ ní bàjẹ́ lórúkọ jésù a dẹ̀ ní kábàámọ̀ lórúkọ jésù so ẹ jẹ́ ká fáwọn èèyàn ní chance àwa tá dẹ̀ fún ní chance náà ẹ jẹ́ ká ṣe díẹ̀díẹ̀ so that is my submission kò jẹ́ bó ṣe jẹ́ òòyá mi ẹ ṣé o gbogbo lé. bẹ́ẹ̀ni o ẹ ṣé gan thank you so much yes and amen mo láìkì mo tẹ̀ láìkì ọwọ́ tẹ gbé wáyìn ẹ ṣe síbi ṣe síbi mi tẹ mo bẹ́ẹ̀ pòwe yín yẹn báwo lẹ ṣe pòwe báwo lẹ ṣe pòwe yín lẹ́ǹkan yẹn náà yes and amen. tí mo ní pé bí bá ṣe ò bá ṣe kò sí nǹkan tí bàrà fẹ́ lá. Ah, ó ga o ẹ pa mí o mi ì gbọ́ yẹn rí o. <laughs> ó dẹ̀ wá wọlé ṣá. òwe jẹ́ ti gbogbo ẹ̀yin àgbààgbà o látòrí ti sàkólé lórí the last person wà lórí ti òwe jẹ́ ti gbogbo lé o. jẹ́ tó ṣe oúnjẹ tí ò bá ṣe oúnjẹ kílẹ̀ tó fẹ́ jẹ fẹ́ jẹ. Mm. ó ga o. òwe yẹn nìyẹn pé tí àwọn tó wà ń lé sí àwọn tó ń jà fún justice tí wọn bá dúró bíbo nìyá Mohbad ń padà bọ̀ ìtumọ̀ òwe yẹn nìyẹn. yà òótọ́ lẹ sọ ah, òótọ́ ni òótọ́ ni ah, ẹ̀rí yẹn sọ àtẹ́wọ́dà ibo làtẹ́wọ́ wà òótọ́ lẹ́sẹ̀. èmi kò fi nẹ́nẹ́. on gas protection sọ pé kẹta wọn sókè kọ́ńfìmà. ok ẹ ṣe ó ga ọ ìyá ìyálọ́ba ìyálọ́ba ṣẹ̀ wá ń bẹ̀. mo ti drop ẹ ṣe o. alright ẹ ṣe gan-an. ẹ ṣe gan-an ni mo kí gbogbo lé o ẹ ṣé gan ni sister comfy god bless you ẹ ṣé gan ni ma so ọ̀rọ̀ tí mo fẹ́ sọ náà ni yes and amen ti sọ yẹn so i just wanted to encourage us yìí pé in as much as tó ṣe difficult láti forgive ìyá Mohbad it's difficult i can't lie to anybody yes it is difficult but where is our empathy ṣe understand nǹkan tí family yẹn ń là kọjá it's not easy so ká tún wá sọ pé kó kú we will not like it if she dies o oh. guilty conscience máa pa wá so àwọn tó ń fẹ́ dáwó yẹn ṣe mọ̀ èèyàn kan sọ pé ẹ̀ tán bá dáwó kán kọ́kọ́ ṣe mọ̀ how can you be talking like that adult lẹni ìyá fifty ẹ fẹ́ kówó fún ẹ ṣe sọ pé eléyìí gbà láìṣe ọmọ high school gbà ok eléyìí fún hospital eléyìí fún tó bá fún ní gbogbo owó tán fẹ́ fún it's her it's on her to do whatever she likes with it now tó bá wù kó take care health ẹ tó bá dẹ̀bọ̀ ńgbà tó sọ pé ilé tó ń gbé o her life is at risk o torí ńgbà tí mo ka kìíní yẹn overnight I was so scared pé kọ́mátì ẹ̀ lọ́pọ̀ obìnrin yẹn mọ́jú ṣẹ́ mọ̀ so let us just be guided then gbogbo submission wa wa ká mọ bá ṣe máa máa bá àwọn fellow people sọ̀rọ̀ because you don't know whom you are talking to behind the camera you don't know who they are you cannot just be coming there and be insulting people it's not fair it's not good at all we need ṣebí Yorùbá ni most of us we need to learn how to talk ṣe understand adult ló pọ̀ jù nù wa àwọn èèyàn á wáàdì wọn á máa ṣe pé we don't need all of that now ṣé justice tá à ń wá nìyẹn ni à ń gbàdúrà à ń gbàwẹ̀ à ń ṣe oríṣiríṣi ọlọ́run dẹ̀ wá ń dáhùn àdúrà yẹn ní pele ń pele tó wá yẹ ká sowọ́pọ̀ still wanting to fight. I don't know why we are so aggressive. I don't know why we are just so. I don't know why we are like that. I don't. I don't understand. But Ọlọ́run arọ gbogbo wa lọ́kàn like tí yes and amen so, pé chemo forgiveness is from different people is in different ways. But however, ẹ jẹ́ forgive whatever that woman has done. A it can't be ordinary. Báwo ló dédé ọmọ èèyàn ṣe máa kú tẹ́niyẹn máa máa jáde bó ṣe ń jáde is not clear eye so gbogbo nǹkan tó ṣe yẹn it's not clear eye ọlọ́run tó dẹ̀ fẹ́ jẹ́ káṣírí yẹn tú olófin tú yẹn so tabarẹ́ni tó fẹ́ jà tó fẹ́ bínú ọmọ olórí burúkú yẹn ni kí gbogbo wa lọ máa bá jà not ourselves so ọlọ́run á ràn wá lọ́wọ́ o mo gbàdúrà irú eléyìí kò ní ṣẹlẹ̀ sí wa o àwọn tó dẹ̀ ṣẹlẹ̀ sí iná ọlọ́run á ràn wọ́n lọ́wọ́ o so tèmi nìyẹn ẹ ṣé gan ni sister Comfy God bless everybody o have a great week. ẹ ṣe gan thank you so much ìyá lọ lọba thank you thank you thank you and Steve Steve Gretoge. ẹ má bínú mà ìyá lọba mother is the king ẹ ṣe gan ni ah, ìyá lọba ẹ ṣe o mother is the king o thank you <laughs> Steve Gretoge ẹ kalẹ̀. ọba àdúgbò ẹlẹ́gùsì àbí. ah hmm, ó dáa ẹ̀yin lẹ kúkú sọ bẹ́ẹ̀ Steve Gray tó gé ẹ̀ kalẹ̀. Ah, Steve Gray tó gé ẹ̀ síbẹ̀ ni ok God's protection. gbogbo ilé ẹ wo mo ṣe ń ṣe tán látàárọ̀ tí mo ṣe ń láti fi ṣe ló ká mi lára látàárọ̀ ẹ wo ṣé rí ti ìyá Mohbad ẹ jẹ́ kí n kọ́kọ́ fi ṣàpèjúwe ṣé ẹ mọ̀ pé ńgbà tí jésù níjọ́ kìíní àná nígbà tó ń fẹ́ tó ń fẹ́ pa ilé ayé rẹ́ ẹ mọ̀ pé dáì mínít ló fi kan ọkọ̀ noah ẹ ti tó ní kí gbogbo èèyàn máa wọnú ẹ̀. hello. ẹ kalẹ̀ mo ti pè yín tẹ́lẹ̀ ariwo gan wà ń bẹ̀ yẹn yes yes mi ò mọ kíní ìlò dáadáa ni so mo ti wá click ibi tó yẹ kí n click. ok ó yẹ eh, sáré eh, bá wa sọ̀rọ̀. Eh, ok ẹ kálẹ̀ the whole house i'm moving away from the. èmi èmi ní a little different view concerning uh, uh, uh, contribution for uh, Mama Mohbad. So um, to me, I don't, I, it's not it's not that uh, it's bad. It's a it's a good suggestion. The idea of a uh, uh, contribution. But I feel that um, uh, it, uh, this thing uh, contribution here should have been should have been put aside for now until when we get this justice for Mohbad. It's not that uh, we uh, cannot be done because our, our primary purpose here the primary aim here is fighting for justice for Mohbad èmi rò pé ìyẹn gan-an ló yẹ kó jẹ́ the main focus wa for now because uh, uh, any other thing uh, different from that uh, primary purpose I, I feel it as uh, diversionary but uh, it can be done no it's not that uh, I'm against it there is nothing bad in that in fact I too I would like to contribute but I feel that it's, it's too early so eh, focus wa èmi kàn fẹ́ kó kàn jẹ́ lórí eh, eh, justice for Mohbad until we get that justice gbogbo tó ṣì wà ńlẹ̀ lórí Mohbad bó ṣe kú who killed and all those things I thank God pé uh, God has been uh, Mohbad gan fúnra ẹ̀ ó ti ẹ̀ the spirit has been fighting for himself he has been fighting he has been using people who have been speaking out and uh, we, are, we, are, we are seeing the truth uh, already but uh, let us let us find fight the war uh, the war to, to, to the last end to finish And uh, that is what I want to say. So uh, I, I, I commend. Uh, commend uh, Sister Comfy and other great warriors on justice for Mobad, and justice we shall show. Get in Jesus' mighty name. Amen. Amen. Amen. Thank you so much. Yes, that's your own submission to it. Is, Thank you. It is a welcomed one. Bẹ́ẹ̀ni, the way to olúkálukú bá ti ṣe rí, bó ti bá ti ṣe wà ní opinion olúkálukú, it matters and it has to be respected. Thank you so much. Hello. Hello. Ṣé ìfẹ́ sọ̀rọ̀ ni? Okay. God's protection. Finish. All right. Thank you, sir. Thank you, sir. I have finished. All right. Thank you, sir. You will not finish in the mighty name of God. You will not finish. Run don't issue fire and finish. Bẹ́ẹ̀ni you. You are done with your submission. Ẹ hey, finish. Wọ́n mi kàn fi ẹ bá mi mú ìtumọ̀ ẹ jọ. Ok, mute. Yeah, thank you. Thank. jẹ́ bá mi mute, ẹ bá mi mute lọ́dọ̀ oh, wọn ò mọ̀ ọ́n ṣe bá mi mú ìtú wọn. oya God's protection continue. nǹkan tó mi fẹ́ sọ ni wípé ṣé mọ̀ pé nígbà ayé ọkọ Nóà ìgbé mi ti fẹ́ gbé wọlé nìyẹn o ṣé mọ̀ pé nígbà tọ́lọ́run ní kí Nóà pé kó máa kan ọkọ ẹ̀ ẹ mọ̀ pé dáì mínítì ló fi sọ fún àwọn èèyàn pé kán wọlé tí wọn ò wọlé kó tó di pé etí àwọn àwọn ẹlòmíì ń ṣègbè sínú òkun pupa tó yẹ pé ẹranko gan sọ gan ló sọ fún wa kó pọ̀ jù bó tilẹ̀ jẹ́ pé wọn ò tí ì bí wa àmọ́ bóyá tó ni àbírọ́ aṣáàgbọ́ náà ni pé ẹranko ló pọ̀ jù nú ẹ̀ tó dẹ̀ ṣe kínní ṣe rí ọ̀rọ̀ ń pa ti ya Mohbad point one ní ti tèmi ṣe rí tí wọ́n bá sọ pé ayé fi nǹkan ṣe èèyàn nǹkan tẹ́nìyẹn mọ̀ jẹ òun láyé fi ṣe èèyàn ẹ̀ ti sáǹd kò pọ́sibú báyìí kéèyàn má máa ṣe àgbèrè kéèyàn wá sọ wípé à mo fẹ́ fẹ̀mí àgbèrè sí inú ayé ẹni yìí kò possible torí pé kí ni ẹni yẹn ò kì í jẹ́ alágbèrè tẹ́lẹ̀tẹ́lẹ̀ but ìyá Mohbad jẹ́ èèyàn kan tó jẹ́ pé a gbọ́ nínú history wọn tán sọ pé tán bá rí owó wọ́n lè ṣí ilé ayé wọ́n lè ṣírù ẹ ti understand that's the reason why tí oògùn Wùmí tó fi mú wọn ó dẹ̀ ti mú wọn ó ti mú wọn náà nìyẹn àwa náà rí wọn tán ṣe fi tara ìtara ebi àti ìyà tí Wùmí fi ń jẹ́ tán fi fi ṣépè tán fi jáde ní àná last energy wọn náà fi jáde lánàá wá ṣépè fún Wùmí yẹn tí mo lè mọ̀ pé èpè yẹn máa mọ́ Wùmí kò sí bí Wùmí ṣe lè ṣe èpè máa mọ́ Wùmí ni torí last last last ẹ̀mí tó kù lára mọ̀mọ́ yẹn ni mọ̀mọ́ yẹn fi gbé Wùmí ṣépè lánàá ẹ mọ́ dẹ̀ gbàgbé tá a bá sọ pé bóyá pé irọ́ ni màmá ń pa fídíò kan wà tó jáde tó jẹ́ pé wọ́n ní ẹ̀ǹta rí ìyá Mohbad níjọ́ tí Liam tó fẹ́ lọ ṣe tó fẹ́ lọ ṣe birthday ṣé ẹ mọ̀ pé Wùmí kọ́ ló lọ ọjà ẹbí Wùmí kọ́ ló lọ ọjà ìyá Mohbad ni wọ́n rán níṣẹ́ pé kó lọ ọjà definitely wọ́n ń lo ìyá yẹn ní ìlò omi òjò ni ẹ ti understand wọ́n ń lò nílò wọ́n rí mú pé a lè mú ìyá yìí tá a bá sọ pé a máa ṣe kínní ẹ má dẹ̀ gbàgbé statement ìyá Mohbad ìyá Mohbad sọ̀rọ̀ kan ìyá Mohbad ní òun pé tó ń gbà tán bá máa pín gbogbo ogún ogún Mohbad póun òun mọ̀ pé òun lòun máa jẹ ogún tó pọ̀ jù nínú gbogbo ẹ̀ ten years àìní sí mọ́mí wọ́n láwọn làwọn mọ̀ pé àwọn máa jẹ ogún tó pọ̀ jù nínú ẹ̀ gbọ̀ngbà tí ìyá wa tẹ̀lé igúnnugún lọ sí court tí wọ́n sọ fún ìyá àti igúnnugún pé ṣé ẹ gbádùn ni bàbá láìsí àṣẹ bàbá kò sí nǹkan kan ṣe tẹ́ ẹ̀ bá dẹ̀ gbàgbé pé àtibẹ̀ ní iye ìyá Mohbad ti ń sọ pé à bóyá ó lọ jòkó tó rò ó ní one way and one way and the other torí pé à lóòótọ́ mà ní ọmọ yìí dẹ̀ tún wá ń lò ó ní ìlò omi òjò torí wùmí wùmí ti fẹ́ fi iṣẹ́ pa màmá nání nání wùmí fi màmá ṣe inú ilé nání ìyá Mohbad ìfòrè kì í ṣọ̀rọ̀ irọ́ tẹ́ ẹ bá wo ibi tí ìyá Mohbad ti ya fọ́tò tí wùmí tó gbé gíláàsì liam tó gbélé lójú ẹ ti understand tó tún gbé maturity gíláàsì gan ó dé yẹn fún liam ó gbé ti kindagati ó gbé yẹn fún abọ́sẹ̀dé tiwa ẹ eh, understand tíyẹn náà wá ń ṣe ẹnu bẹ́lẹ̀ ó tó di pé ó kọ ṣaṣangele fídíò yẹn wà ń ta ó wà ń ta so definitely wùmí ń fi ìyà ó fi ń jẹ ìyá yìí àti pé kò sígbà tá a máa rí ìyá Mohbad náà a rí aṣọ gidi lọ́rùn ẹ̀ rí kò sígbà tá a máa rí ìyá Mohbad mo máa ń rò mo máa ń reason pé ṣebí wọ́n ní wọ́n fún ìyá yìí ní ten million ṣebí wọ́n ní wọ́n gbówó ńlá fún ìyá yìí níbo lówó yẹn wà ṣebí wọ́n ní wọ́n ti ń pè ìyá yìí ní mọ́mì definitely gbogbo nǹkan tó ń sọ irọ́ ni wọ́n pamọ́ tòótọ́ wọ́n gbé owó fún ìyá yẹn bọ̀ wọ́n gbà padà lọ́wọ́ ẹ̀ ẹ ti understand so tá a bá fẹ́ ṣoore ẹ jẹ́ ká ṣe ẹ jẹ́ ká dé àwa là ń gbàdúrà àwa là ń sọ pé ìwọ Ọlọ́run iye ìyá Mohbad tó ti jẹ mọ́ tó ti jẹ mọ́ ògúnfe torí mo mọ̀ pé ẹ̀kí náà ti ń pè oògùn òkì ń sí inú àmàlà kò ní tètè ṣiṣẹ́ bọ̀ inú ògúnfe lóògùn yẹn wà tó fi jẹ́ ìgbà tá a rẹ̀ ti ń gbàdúrà pé ìwọ Ọlọ́run àtẹnujẹ tó bá wúmọ̀ yìí débi tó dé olúwa bá wa yọ ọwọ́ àtẹnujẹ kúrò lára ẹ̀ kó iye ẹ̀ padà iye ìyá Mohbad dé ẹ̀ padà ó ti yé yín iye ẹdẹ padà kì í ṣe agbára wa o ṣùgbọ́n agbára Ọlọ́run ni àdúrà tá à ń gbà ní ọ̀sán àdúrà tá à ń gbà lóru sista debi agbàdúrà gbàdúrà gbàdúrà lórí íńtánẹ́ẹ̀tì máa mi sọra ẹ̀dí aládùúrà of Nigeria limited èmi náà máa tún gbàdúrà gbàdúrà nígbà tí n bá tún gbà tán máa tún gbèpè sí wọ́n sọ mí di mọ̀mọ́ ẹlẹ́pè lórí TikTok so àdúrà ló ń gbà ẹ ti understand àdúrà tó dẹ̀ gbà ẹ má jẹ́ ká tún misuse opportunity nípasẹ̀ pé ká sọ pé à ń rò kì í ṣe pé a ṣẹ̀fẹ́ lọ ru àmàlà tó lọ gbé fún wúmọ̀ yìí jẹ́ ẹ ti rí ìgbà tí Ìyábọ̀ Òjó jáde Ìyábọ̀ Òjó Ìyábọ̀ Òjó jáde síta fún ìyá yìí ó sọ fún ìyá yìí wípé ẹ tó bá mọ nǹkan tó ṣẹlẹ̀ sí ọmọ yìí tó bá mọ nǹkan tó ṣe ọmọ yìí ó dẹ̀ jáde for almost good one year Ìyábọ̀ Òjó jáde síta wá sọ fún wa pé òun máa ń bẹ woman yìí o ṣé rí i pé wọ́n ti ń parọ́ mọ́ woman yìí nígbà tó ń bá parọ́ mọ́ tó ń ṣe gbogbo nǹkan tó ń ṣe fún Liam tí Liam fi jáde mm, gbogbo nǹkan tó ń ṣe fún Mohbad tí Mohbad fi jáde láyé òun náà náà tuntun bẹ̀rẹ̀ sí ní ṣe fún ìyá Mohbad yìí o wọ́n ti ṣe fún bàbá bọ ẹlẹ́dàá bàbá ò jẹ́ èrò èrò pọ̀ lẹ́yìn ẹ̀ bọ ìyá Mohbad wọ́n ti wọ́n àwọn fúnra wọn ń sọ pé àwọn á frustrate tiẹ̀ nítorí títí títí tí ilé òkúkú gbà á mọ́ ọ̀nà náà ò dẹ̀ tún gbà á ìtumọ̀ ilé ò gbà á ni pé àwọn ò wá mọ́ ìtumọ̀ ọ̀nà ògbà ni pé àwa náà ò dẹ̀ tún ní gbà á tíyà ẹ̀ bá lọ kú ń kọ́ kí ló kù níbo lẹ ti fẹ́ rí evidence tẹ́ ẹ̀ bá dẹ̀ gbàgbé Ìyábọ̀ Òjó sọ kinní kan lánàá Ìyábọ̀ Òjó said and I quote Ìyábọ̀ Òjó níṣe bí òun rí ń pé ó tẹ̀lé Wùmí ló jẹ́ kóun náà ń tẹ̀lé ṣé ẹ rí i pé Ìyábọ̀ Òjó ti ń yẹ ẹrù kúrò lórí ẹ̀ ó ti ń gbé lórí ìyá Mohbad Ìyábọ̀ Òjó Ìyábọ̀ Òjó ò sọ mọ́ pé òun lòún lọ bẹ̀ ìyá yìí Ìyábọ̀ Òjó ò sọ mọ́ pé òun mú tonto díke láti lọ bẹ̀ Mohbad ó sọ ní àná nígbà tí Ìyábọ̀ Òjó ń sọ̀rọ̀ Ìyábọ̀ Òjó ní òun ọ̀pọ̀ ìyá Mohbad lòún rí tóun fi ń tẹ̀lé Wùmí ní pé nítorí pé òun rò pé nítorí pé Liam jẹ́ ọmọ wọn ló jẹ́ kó òun tẹ̀lé wọn torí pé ìyá Sáìdì Wùmí ṣe ti rí báyìí pé nǹkan tó ń fi sínú oògùn fún ìyá ó dẹ̀ ti ká ẹ jọ ẹ má jẹ́ ká ro nǹkan kó sí kọ́kọ́ tá à ń rò kí lẹ sọ mà wọn ló ti ń yí lórí ìyá Mohbad. ṣé ti rí báyìí pé wọ́n ti ń yí wọ́n ti yí kò sí kankan tá ṣé rí à ń ṣe Ọlọ́run o ṣé ẹ lè sọ owó nù ni tẹ bá tí ìyá Abọ́sẹ̀dé ọ̀rẹ́ mi abọ́sẹ̀dé tèmi nìkan tá a bá dáwó fún ẹ tó bá ṣe mistake padà sí bí èébì yẹ wàhálà a máa gbowó wa padà o àgbà padà lọ́wọ́ ẹ̀ àfọmíṣàn ẹ̀ lọ́wọ́ àwọn tìyẹn gbowó wọn padà àwa máa gbà padà lọ́wọ́ ẹ̀ àfọmíṣàn ẹ̀ lọ́wọ́ ẹ ti understand ẹ kí lẹ sọ àkànfìyẹn akànfìyẹn náà bá kẹ ọ́ọ̀pù ní ẹtì understand akànfìyẹn náà ṣe fún náà ni kó tètè kó tètè ó ti bá báyìí Liam tẹ́ ẹ jòkó tì Liam tẹ́ ẹ jòkó tì kì í ṣe ọmọ ọmọ yín ṣaṣangele Liam yẹn ò kì í ṣe ọmọ yín rárárárárá àti gbà pé nǹkan tẹ́ ẹ mọ̀ ń jẹ òun ló kọ́kọ́ gbé yín lọ ten years àìní sí mọ́mí ó tún padà tún gbé yín wá again ó wá fojú yín rí màbó lọ́dọ̀ wùmí ẹ wo wùmí bó ṣe ṣe yín màmá ẹ̀yin tó yẹ kó jẹ́ pé inú ọlá lẹ máa wà ọmọ yín ti ra freezer fún yín tó yẹ pé kán gbowó ńlá fún yín kán ṣe ẹ wo jókòó tádé ẹ wò bó ṣe kó yín síta bí ọmọ ọjọ́ ẹ wo ọmọ yín ẹ wo position tí ọmọ yín wà ẹ wo ọmọ yín ẹ wo ẹni yìí even though nígbà tó ọmọ yẹn gan sẹ́yìn gan tó sì lọ sí ọ̀run rere torí mo mọ̀ pé ọ̀run rere ni Mohbad wà ní ọwọ́ lọ́wọ́ tó wà yìí even though bí Mohbad ṣe wà ní ọ̀run rere òkú ẹ̀ sì ń bọ́ olórí burúkú jókòó tádé òkú ẹ ṣì ń bọ́ mama síta olórí burúkú olòṣì tó jẹ́ pé ọkọ ẹ ò lè gbé responsibility ẹ̀ ọkọ jókòó tádé ò lè gbé responsibility Mohbad ọmọ ọmọ abọ́sẹ̀dé tán fìyà jẹ òun ló tún gbọ́ wọn ẹ má dẹ̀ gbàgbé lórí platform tèmi ibẹ̀ náà ti ń threaten ya Mohbad ibẹ̀ náà ti sọ pé àwọn máa pa ya Mohbad ẹ má dẹ̀ gbàgbé ńgbà tí liars máa sọ̀rọ̀ wọ́n ní ìyá Mohbad sọ wípé Wùmí pa Mohbad nítorí ti wípé ó mọ̀ pé Mohbad ti mọ a lot so ìyá Mohbad náà ló tútù mọ a lot nísìnyí o ìyá Mohbad ti tún mọ a lot so they are threatening this woman's life ẹ jẹ́ ká tètè ẹ bùbú mọ̀ yín kò sí kankan tó ń jẹ́ pé ẹ tẹ ẹ̀yin tẹ́ bá ti mọ̀ pé ẹ ṣe pé ẹ sì máa máa rò ó torí bẹ́ẹ̀ ṣe ń ro ti Kàrímọ́ náà nìyẹn Ọlọ́run ló ní pé ká tètè gba Kàrímọ́ tẹ́ ẹ bá rí kọ́mẹ̀ntì tí Kàrímọ́ sọ Kàrímọ́ gan sọ ẹ̀gbọ́n ti gbé wa débẹ̀ ó kàn jẹ́ pé ọmọ yẹn ò kàn fẹ́ fẹnu sọ nítorí ti kóòtù ni Kàrímọ́ ti gbé wa débẹ̀ through everything nǹkan tá à ń jà lé lórí pa Kàrímọ́ gan ti táìpù ẹ̀ fún pé bí ọmọ lọ fọ́lọ́mọ kárí wọn ti là á mọ́lẹ̀ fún wa kárí wọn ti sọ everything bá bá a ṣe fẹ́ kọ́kọ́ tẹ̀lé ńgbà yẹn nìyẹn o nísìnyí báyìí ya Mohbad ẹ wo ẹ wo ẹ wo energy tó fi jáde ti mọ̀ pé wọ́n ti frustrate woman wọ́n ti wọ́n ti wọ́n ti pẹ̀mí ẹ̀yìn kì and BJ BJ ò dẹ̀ kí ń parọ́ ẹ ti understand BJ ò kí ń parọ́ torí gbogbo nǹkan tí BJ sọ fún wa pátápátá ni Karimo padà confam pé it's true ẹ ti understand bẹ́ẹ̀ yẹn Karimo confam ẹ̀ fún wa pé it's true so BJ dẹ̀ sọ fún wa pé nígbà tí àwọn satellite nígbà tán rí ìyá Mohbad wọ́n ní ẹ̀mí ẹ̀ ò balẹ̀ ẹjọ́ ṣé ńgbà tí ọ̀tá ìyá Mohbad bá wá kú gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń ro ẹ̀bà tí ò tí ì jiná ó dìgbà tí ìyá Mohbad bá kú kẹ́ẹ̀bà yín tó jiná àbí no tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ ṣe tẹ́ ẹ bá dẹ̀ ṣe ẹ má ṣe ẹ ti understand tẹ́ ẹ bá fẹ́ tẹ́ ẹ bá fẹ́ ṣoore ẹ ṣoore ẹ má ṣe nítorí pé ti ìyá Mohbad we are not fighting for ìyá Mohbad we are not fighting for anybody but we are fighting for Mohbad tó jẹ́ pé kò lè sọ̀rọ̀ mọ́ and the only the only person that stand for his son is baba that's the reason why we are we are siding baba till today òun ló jẹ́ ká wà lẹ́yìn baba till today nígbà tí ìyá dẹ̀ ti realize pé ibi ibi tó ń wà ò dáa pé òun fẹ́ padà sí ọ̀dọ̀ baba àtòrí ó màmá mention màmá ní tó bá jẹ́ pé ọ̀dọ̀ jòsí lòun kúkú wà pé ó bẹ́tà òun ju ibi tí ọ̀dọ́ Wùmí tó ń wà pé ìmùlẹ̀ ẹ má dẹ̀ gbàgbé ẹ má gbàgbé pé wọ́n múlẹ̀ torí ìyá Mohbad sọ bíbẹ̀ yẹn náà lánàá pé ìmùlẹ̀ òun lè padà sọ ìmùlẹ̀ òun lè padà bà múlẹ̀ jà bí <laughs> báwo ló ṣe sọ ìmùlẹ̀ òun ló lè padà já ìmùlẹ̀ tó padà lá o òun ló lè padà dálẹ̀ lọ́la o olóhùn ò dalẹ̀ báyìí màmá lóhùn ò dalẹ̀ báyìí o olóhùn lè padà dalẹ̀ lọ́la o definitely wọ́n ń fi ìmùlẹ̀ wọ́n fi ń kó ìyá yìí ní omi ọbẹ̀ jẹ wọ́n ń fi ìmùlẹ̀ wọ́n fi ń threaten ìyá yìí tán dẹ̀ pé ìmùlẹ̀ tán múlẹ̀ is fake fake fúdò láti já ìmùlẹ̀ rádaràda gan tẹ́ ẹ bá ka bàbá wa ti ń bẹ ní ọ̀run lásán ìmùlẹ̀ ti bàjẹ́ ìmùlẹ̀ ti bàjẹ́. táwọn wá fọ já ìmùlẹ̀ psalm one one four lásán ti ó ti já ìmùlẹ̀ even though psalm twenty three gan ó ti pin ó ti pinyin kí n lè múlẹ̀ so ìyá Mohbad dẹ̀ ti realize ok ṣé à ń sọ pé ìwọ̀nba díẹ̀ tí ìyá Mohbad sọ kí ló dé tí ìyá Mohbad ò pa yín mọ́jú kí ló dé tí Ìyábọ̀ Òjó fi gbọ̀n jáde tó fi sọ pé òun tó wá parọ́ mọ́ ìyá Mohbad pé nítorí pé òun rí ìyá Mohbad pé ó dúró ti Wùmí ló jẹ́ pé òun náà dúró ti Wùmí and ma ìmùlẹ̀ tí ìyá Mohbad tiẹ̀ sọ gan tó bá jẹ́ pé ìmùlẹ̀ tó jẹ́ authentic ni ya Mohbad ò mm. sọ jáde lẹ́nu pé ìmùlẹ̀ lè já lọ́la o kò ń ṣe ìmùlẹ̀ títí fèkì ni. wọlé ìwé ya Mohbad rà gan fíìmù ni wọn àsìn kọmẹdíà gidi kọmẹdíà gidi kan ni wọn tẹ́rí màmá Mohbad ṣẹ́rí ní tilẹ̀ àti ti ọlọ́run tá a pè tá a gbọ́dọ̀ pè jẹ́rìí irọ́ látẹ̀ní lọ látẹ̀ní lọ ẹjọ́ ẹ máa sọ̀rọ̀ ń sìn ẹjọ́ ẹ má bínú ẹ̀ ní kú ṣẹ́rí látẹ̀ní lọ gbogbo nǹkan tó fi fún yín tó fi múlẹ̀ fún yín ọ̀run bà á jẹ́ ẹ jáde kẹ́ ẹ sọ tẹnu yín tẹ́mi ń lépa ẹ̀mí yín o àwọn tí ń tẹ́mi wọ́n ń lépa ẹ̀mí yín wọ́n ní àwọn fẹ́ pa yín nítorí pé ẹ ti mọ a lot wọ́n ní wọ́n máa ṣe yín ní jàǹbá nítorí pé ẹ ti mọ a lot better now if you want to help baba ẹ ká help ẹ with a good security ilé táwọn apààyàn ilé tí àwọn ìdílé apààyàn tán gbà fún ẹ jẹ́ ká change ẹ kò sí kankan tá à ń rò ẹ ti understand kò sí kankan tá à ń rò àbùrọ̀ máa rò ọlọ́mọ jẹ́ kí nǹkan ti bàjẹ́ mọ́ wa lọ́wọ́ àbùrọ̀ máa rò ọlọ́mọ jẹ́ kí nǹkan tá à rò kó lọ ṣẹlẹ̀ sí ìyá yẹn kí la fẹ́ ṣe a sọ pé à ń rò à ń rò à ń rò ẹ wò gbà tí olórí ẹbí ní ká kọ́m pé ká wá ṣe ti ìyá Mohbad nígbà yẹn pé ká kọ́m together ká gbà ká gbà Karimo mọ́ra àwọn kan lọ wọ́n lọ ń sọ asẹ́ǹtì oríṣiríṣi lórí platform ìyá Mohbad is we are not going to accept Ah. mi kíní we are not going to accept Karimo ẹ wá wo ibi tí ẹ wo bí tí Karimo gbé ẹ wo àwọn àǹtí just ẹ ti ẹ wo àwọn èèyàn gan tí Karimo gan sef gan la ojú ẹ ẹ wo orí Instagram ẹ wo bí orí Instagram Instagram ṣe ń dùn mọ́ wa ẹ wo bí gbogbo wọn ṣe bẹ̀rẹ̀ sí ní fáyà bọ́n ṣe ń fáyà Wùmí tó ti mọ̀ pé onírọ́ ni Wùmí ẹ wo bí gbogbo wọn ẹ wò bí gbogbo wọn ṣe ń bó ṣe bó ṣe ń ṣe bó ṣe bó ṣe bẹ̀rẹ̀ tó ti mọ̀ pé Liam kì í ṣe ọmọ Mohbad instantly tí Karimo ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ náà ti sọ pé this is your own blood sister ẹ wo Primeboy ẹ wo kan tí Primeboy sọ Primeboy inú inú mi dùn eléyìí tó jẹ́ ẹ̀yin ẹ̀jẹ̀ ẹ tiẹ̀ ti mọ̀ ọ́ tọ́ ẹ jèrè ọmọ yín ṣe ti ẹ woru level yẹn bẹ́ẹ̀ yẹn ẹ jọ ìyá Mohbad knows a lot ẹ má jẹ́ kán pa wọ́n ṣe pa Mohbad because they killed Mohbad because Mohbad knows a lot ẹ má gbàgbé pé statement yẹn jáde pé they killed Mohbad because they know Mohbad knows a lot so ìyá Mohbad náà ló tún kàn báyìí o ẹ dẹ̀ yẹ ká tún fàdúrà náà ká tún fi ran àdúrà náà lọ́wọ́ o ẹ jẹ́ ká fàdúrà ká tún fi ran àdúrà lọ́wọ́ ẹ má dẹ̀ gbàgbé náà pé tá a bá sì jòkó pààrọ̀ àdúrà wà ń bẹ̀ eye witness ni darosha wà ń bẹ̀ ẹ̀ǹbámọ̀ possibility wà gan kó jẹ́ pé ó lè máa ṣòun gan sef gan ló kàn ẹ̀ǹbámọ̀ tọkàn sọ pé kó sọ pé kò sí kankan tó máa ṣẹlẹ̀ nítorí ìmùlẹ̀ òfò tán mulẹ̀ tẹ́ ẹ̀ Wùmí sọ̀rọ̀ jáde nígbà yẹn ó ní ẹni tán bá ti bíbà bá ẹ̀ dáa kó máa bọ̀ kó wá béèrè ikú tó pa Mohbad lọ́wọ́ òun tí ò mọ̀ pé màtá máa go far tí ò mọ̀ pé Ìyábọ̀ Òjó tó wà lẹ́yìn òun máa sáfi Nàìjíríà sílẹ̀ ó máa fi pàtàn rí pé òun ti gbé nílùú yẹn rí tí ò mọ̀ pé àwọn alágbára ayé ọlọ́run adójú ti owó ṣebíṣe kan làwọn kan ṣe sọ pé àwọn máa ná five hundred million lórí kéèsì Mohbad ẹ jọ ṣé wọn ti ná kọjá òye tán sọ kí nìkan tó lọ́n sọ fún wọn ọlọ́run sọ fún wọn pé èmi èmi òun ni ọlọ́run nìkan lọ́ba ti ń jẹ́ èmi ni kò sí nǹkan míì tó tún lè yẹ pé ọmọ yìí máa gba ìdájọ́ àwọn fúnra wọn náà ti ń sọ àwọn fúnra wọn náà ti ń sọ pé ọlọ́mọge káwọn lọ sí ìdílé alọ́ba because they know ìdílé alọ́ba they don't want cheating ìdílé alọ́ba ò gba gbẹ̀rẹ́ you killed anybody there you collect you go down and Wumi for your information let me tell you everyday mo máa ń gbé ẹgẹ́ ẹ̀gún táṣírí ẹ tọ́lọ̀ bá ti wá bá wa ṣé táwọn ìjọba ti padà dá sí wa táyé ti bàjẹ́ sí wa lọ́wọ́ ó pẹ̀lú ẹni tó máa sọ fún pé kán lọ mú ẹ sí no nǹkan tó bá fẹ́ jẹ báyìí torí nǹkan tẹ́yẹ bá jẹ lẹ́yẹ máa ń gbé fò better for you now máa rọ gbogbo oúnjẹ jẹ lẹ́ẹ̀kan anything that you want to do that you want to eat eat it very well any clothes that you want to wear wear it very well ṣayíye o ti understand torí tí ọwọ́ pálábá ẹ bá ségi àwa eléyìí àyà lálù kì í ṣọyàn ó ṣàgbọ́ egungun àyà bó ṣe ń dún àyà ni sórí irú àwa eléyìí a máa sìn ẹ́ débi tó jẹ́ pé pot tó jù sórí Mohbad yẹn ẹ ìwọ fúnra ẹ ni wàá lọ fi ṣe indomie fúnra ẹ jẹ ìwọ fúnra lára ẹ ni wàá lọ fi ra indomie fún ni wàá lọ fi ṣe indomie fúnra ẹ jẹ àwa náà dẹ̀ mọ́ a máa ràn ẹ́ lọ́wọ́ a máa bá ẹ kó indomie àdán bẹ̀lẹ̀ fún a máa bá ẹ kó sínú grave ẹ eléyìí tó kó àdó sí ọ̀dọ̀ Mohbad yẹn a kì í ṣe ẹni ibi àmọ̀túnmọ̀ àdó àdán bẹ̀lẹ̀ fún indomie ó máa fúlù grave ẹ so that wàá lè ráyè rí nǹkan jẹ lọ́nà ọ̀run torí ó dẹ̀ kó o láìkí indomie wàá jẹ indomie yẹn dọ̀run ni o ti fúnra ẹ gbé pọ́ọ̀tù ẹ síbẹ̀ wàá lò fúnra ẹ ni a pẹ̀lú ẹni tó máa sọ fún ẹ ṣebí ṣebí kéèsì Timothy nìyẹn tó lórí burúkú yẹn tó tún lọ ń tẹ appeal we we no go do that one for you you and your mother or Ìṣújùmọ̀kẹ́ you are going down torí mo mọ̀ pé ìṣújùmọ̀kẹ́ ló máa rán ẹ níṣẹ́ pé kó lọ pa ọmọ yẹn there is nothing anybody can tell me ìwọ àtẹ̀sù because Mohbad mention Mohbad ò sọ pé àwọn alágbára ayé àwọn alágbára ayé yẹn kàn ń ro ti ọmọ yẹn mẹ́rin lára ni Mohbad said and I quote Mohbad said ó pẹ́ tí ìwọ àti àwọn ẹbí yẹn ti ń ṣe é ó ní ti tòun lẹ máa fi ṣe àṣemọ ìwọ àti àwọn ẹbí yẹn ẹ máa go down for this go and mark just go and mark my word go and mark my word you will see ẹ jẹ́ kí n dúró bá yẹn ṣe lójú thank you so much thank you for your submission. ọlá màmá ẹ kalẹ̀. yes ma ṣe rí ẹ̀kọ́ yẹn nǹkan tí mò ń sọ ó kàn dà pé bóyá mo bá really mi ò bá jìyà mo ya Mohbad yín pé bóyá mo It's not as if me, I'm like wabi, I'm wabi, anything. What I'm trying to say is, you yìí fún phone, ẹ̀yìn ká fún phone ẹ̀ má yẹ ká máa kó ń ṣe wí ká máa sọ pé come ah, ká máa jẹ́ kó mọ̀ pé ókè a ti gbé wọn a ti gbà wọ́n ẹ eh, eh, eh, jẹ́ ká máa nǹkan tọ́ba fún tọ́ba nídìí ẹ jẹ́ ká máa in fact we may not give her directly we can give it through through Sister Karimo but I know what am hundred percent i know wọ́n máa bẹ wọ́n máa pinch wọn to the extent nobody would would tell her to come come out and say something and she doesn't even need to come out she should go and meet baba thank god she has already mentioned is that tó Mogo ti mọ̀gbọ́n bá ti lọ bá jò sí ẹ understand abiyamọ ni gbogbo wa mo bímọ and i no know what it takes to take it to to give birth and take care of each of children not even one not two so nǹkan tí mò ń sọ mi sọ pé owó yìí ò ń ṣe ìṣòro nínú olówó it's not as if anybody has enough like like that but then e, e, e, ẹni tó bá ti ní ẹni tó bá ní lọ́kàn láti ṣe kò kí n ṣe by force but then because like bíkọ tí mo sọ iṣẹ́ rí wọ́n mọ̀ pé dóò mi mi fẹ́ torí mi mi fẹ́ gbé kalẹ̀ tó máa táwọn èèyàn máa understand kò ṣe pé ká má embrace wọn àbí kinní kan fine but then ẹ fún wọn lówó bọ̀ ẹ má ti gbé sójú pé ah ok o kinní kan àwọn náà mọ̀ kí ló dé tí wọn lọ bá jò sí. ọlá màmá àwa ti gbàyà ní ọ̀dọ̀ tiwa o lọ́dọ̀ platform mọ̀mí jókèmù abiyamọ àtọ̀dọ̀ ẹ lórí ẹbí abiyamọ lèmi náà yà mọ̀ àwa ti gbàyà mọ̀ bá so ẹ má ẹyin tẹ̀ ń sọ pé kán yẹ kán má gbà kan eh, lè fún lówó ìgbàrọ̀ lórí ẹ̀. kẹ́nìmọ̀dé eh, eh, má gbìn ní kán má gbìn. ẹ sọ ẹ sọ ẹ ẹ má sọ̀rọ̀ pé kò yẹ kán pé kò yẹ kán ṣe kí ni. ẹ má misquote mi ẹ má misquote mi mi kì í ṣe nǹkan tí mò ń sọ nìyẹn kò ń ṣe nǹkan tí mò ń sọ nìyẹn. nǹkan tẹ sọ nìyẹn ẹni ó lè ó lè fún mi náà kán má gbà kán kán dára lé láti gbà kán tẹ sọ nìyẹn. not just like that pé ó wà á yẹ nígbà. ìgbà tí mò ń sọ̀rọ̀ mo rí nǹkan tẹ́ ń kọ sí tẹ́ ń kọ sí mi o mi ò kò fẹ́ dáhùn ni o. ẹ bá dáhùn wọ́n ti lè wọ́n ti lè change ọmọ mi wey today àwọn náà ti wọ́n ti lè understand báyìí gbà kan ti gbọ́ many many opinions tó ti tó àwọn èèyàn ti sọ wọ́n ti lè understand. ẹ ẹ wo iṣẹ́ rí ẹ kàn ń wò pé bí akínní kan from day one mo mọ̀ pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí máa ṣẹlẹ̀ like mi mi kì í ráyè torí pé níjọjọ ọ̀fù ni mo ṣe iṣẹ́ tí mi lókè pé mo á sọ̀rọ̀ èmi tí bóyá bóyá létà wà gómìnà kẹrin one day ẹ̀yin lẹ ọlá màmá ẹ̀yin lẹ fohùn jọ ẹ̀yin lẹ fohùn jọ yes and amen. àwọn ọmọlú mi ni ok yes and amen eh. Eh, mi mọ̀lú just yes and amen but uh, uh, God protection ọmọlú mi ni wọ́n. so nǹkan tí mò ń sọ ni pé mo ti sọ kí ni mi rìn kí n ráyè láti wá sókè pé mo wá contribute bí eléyìí but then ó ní ọ̀rẹ́ mi ò táwọn yín máa sọ pé tí pé ah, ah àríkẹ́ orí kíní kan ní pẹ̀lẹ́ ìyá Mohbad máa ní òkè ò fẹ́ gbọ́ òkè máa kúrò lọ́dọ̀ ẹ̀ mo mọ̀ pé kíní máa ṣẹlẹ̀ létà àwọn ọmọ burúkú tó wà ní Lẹ́kì kíní kan yẹn wọn ò ń ṣọmọ wọn pọ̀ bí ọ̀sán jábọ́ ni wọn mo mọ̀ pé máa ṣẹlẹ̀ and bá ṣe ń sọ̀rọ̀ yìí ṣe rí gbogbo àdáwó fún wa ṣe kíní kan yìí ẹnìkan sọ lẹ́ẹ̀kan pé eh, safety wọn wà very important honestly two hundred percent wà very important nǹkan tí mo ti sọ kínní from day one mo sọ fún wọn pé mo ní dàróṣà o àdúrà ò yá Mohbad wọ́n parapọ̀ mọ́ bàbá Mohbad o ó bẹ́tà fún wọn but wọ́n ṣe wà pẹ̀lú Wùmí wọ́n wà pẹ̀lú ẹ̀ o wọ́n dúró tì o wọ́n dúró tì o ẹ̀mí wọn ò safe because wọ́n máa dára wọn at the end of the day and ẹ̀mí wọn ò safe who knows bó bí Mohbad ṣe wà bẹ́ẹ̀ wọ́n ti ń fún ní nǹkan wọ́n ti ń fi nǹkan sínú oúnjẹ díẹ̀díẹ̀ ẹ̀mí wọn ò save lẹ́tà kó kúkú níbẹ̀rẹ̀ yẹn kó ti wá síta kó sọ pé ah, kíní kan ẹ̀hẹ́ wọ́n ti mọ̀ pé ah, tí nǹkan bá ṣe wọ́n àwọn ti fi wọ́n kọ́ lágbájá lọ́rùn but at, at this stage mo mọ̀ pé ó máa ṣẹlẹ̀ ó máa débi tó wà yìí as in hundred percent mo sọ àwọn tájọ jẹ́ eh, nàìjà tájọ ń ṣiṣẹ́ ní ibi iṣẹ́ mi mo sọ fún wọn wọ́n sọ tí wọ́n ní à ah, ok àwọn gbọ́n wọn tẹ̀ ní trust èmi nìkan ni ó dàbí pé ọ̀tá mi ò lójú oorun tí wọ́n wà bí iṣẹ́ máa fi airport etí màá máa gbé phone sápò màá máa kiri màá máa rìn kiri lórí tiktok bí aláfiṣe because mi lè wait mi kà lazi mo kàn imagine pé ọmọ yẹn ọmọ tó da bẹ́ẹ̀ yẹn tí o bá tiẹ̀ fúnyàn tó bá ìyá bàbá tó bí tí o bá tiẹ̀ tí fúnyàn lówó tí o bá àzìnà ó ń bọ̀ àwọn èèyàn tẹ̀lé wọn pé ìyá kínní kan nìyẹn ìyá Mohbad nìyẹn bàbá Mohbad nìyẹn ẹ wo borí bóyá kì í ṣe gbogbo bí bó ṣe ṣe gbogbo èèyàn ló ṣe ń ṣe mí ìwé torí èèyàn ṣe máa wú tínú èèyàn ṣe máa dùn àwọn apá bẹ́ẹ̀ just like that wọ́n kàn waste life wẹ̀ ìyá àwọn bá kó máa gbàdúrà èmi mú nǹkan tí mò ń sọ owó ò ń ṣe problem nǹkan tí mò ń sọ tí mò ń tọ́ láti sọ bóyá mi máa gbé kalẹ̀ ọ̀rọ̀ ni bóyá bí mo dẹ̀ ṣe sọ ni ò yá àwọn èèyàn it's not as if mo sọ pé eh, kíní kan but <laughs> later later gbogbo ẹ máa bọ́ síbi tá a fẹ́ nǹkan tí mo lè sọ nìyẹn. ẹ ṣe gan ni o àwọn àwọn olórí burúkú yẹn wọ́n tún sọ pé àfojúsùnkún àwọn tó kù láwọn ẹni èdè burúkú wọn yẹn. ọlọ́run ní jẹ́ kò ní fojú sunkún kankan bọ̀ kó má bàa fojú sunkún wọn kó tètè nǹkan tí wọ́n sọ níbẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ because ẹ̀mí wọn ò save either wọn wà pẹ̀lú gẹ̀yẹn o either wọn dákẹ́ for life even tó bá dákẹ́ tó wàá sọ anything ẹ̀mí wọn ò save but the earlier the better now tí wọ́n bá tó bá pẹ̀rọ pọ̀ pẹ̀lú bàbá sìn tó bá sọ tabari justice èló èló ló fẹ́ fi travel jáde kúrò nàìjíríà ó kéré honestly ní rádúró gbogbo èèyàn tó sọpọ́tì bàbá joseph yìí ó kéré owó tó máa fi kúrò nàìjíríà ó kéré ṣùgbọ́n kán wà bẹ́ẹ̀ kán dákẹ́ gan ó léwu fún wọn so it's better kán sọ nǹkan tó máa sọ kán sọ nísìn nǹkan tí mo lè owó tí mo sọ owó ò ń ṣe problem láti fún wọn lówó ò ń ṣe ṣòro ẹ understand ìmùlẹ̀ bàbá mi máa ń sọ pé ìwọ ló dálẹ̀ mí o wọ́n múlẹ̀ wọ́n ti sì múlẹ̀ ọmọ tó bí ok ẹ wo àti kan fọ ẹ ṣé o mo lọ́ọ̀bù yín gan ni o ẹ kú mo máa ń wo má lọ wo má lọ wo facebook yín mo kò máa rẹ́rìn rẹ́rìn rẹ́rìn. adé famous thank you ọ̀gá ẹ ṣe gan. àwọn ijó yìí yẹn gan lásán hmm. god protection ẹgin lẹ́wọ̀n padà igbó o wákèrè oko tó lé o. ó ga ká máa lọ ọ̀la monday a tún gbúdọ̀ máa ṣe kókó jọ̀ǹjọ̀ǹ lọ́la ṣe gbọ́. lókè o sista comfy ẹ ṣe máa ọgá ọgá ọsùnmá yes. madam comfy madam comfy yes. Yeah. madam yes. comfy ẹ wo ẹ wo aries aries báyìí ṣé sàtífíkẹ́tì ewúrẹ́ ló máa mú lọ léèsì nítorí kò yé mi nígbà tán ni kó lọ kọ́ nọ́ọ̀sì tí wèrè lọ ń waṣọ ìkérègbè. <laughs> àwọn tó ń fi tó fi ń tújẹ ló fi ń tújẹ olórí burúkú ni <laughs> òdìwẹ̀wẹ̀ òdìwẹ̀wẹ̀ ẹlẹ́jọ́ wẹ́wẹ́ ẹlẹ́jọ́ wẹ́wẹ́. máa sá lọ ni láti kọ́mẹ̀ntì máa sá lọ mi yìí kí ó gbọ́ ọ̀kan tó bá sọ lọ́fẹ̀ẹ́ sọ. <laughs> paparello ti gbé mi sókè ìjọ nǹkan tí mo sọ fún tí mo sì èdè sí tó ní ẹ kí máa fèdè kúrò jẹ mo ya fún lépè mo ya kú. Ah. <laughs> ó dàárọ̀ thank you everybody commenters.